mo kí n kábọ̀ sí àjábalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára adébànkẹ́ aládé lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gómìnà babájídé sanwó-olú ti ìpínlẹ̀ èkó ti ṣe ìlérí wípé àkókò ìgbà òjò yìí kò lè ṣe ìdíwọ́ fún àwọn ọ̀nà àti ojú pópó etí iṣẹ́ rẹ̀ ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ náà ó tẹ̀síwájú wípé púpọ̀ nínú àwọn ọ̀nà yìí náà ni wọ́n ti fẹ́ parí láti lè mú kí súnkẹrẹ fàkẹrẹ ọ̀hún dínkù ní ìpínlẹ̀ yìí sanwó ló tún fi hàn lórí ìtàkùn ayélujára ni àwọn òṣìṣẹ́ ń ṣe àbẹ̀wò àwọn iṣẹ́ àkànṣe náà láti lè mójútó kó lè parí ní kíákíá. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án fàákàjà tó ń lọ lọ́wọ́ láàrin òṣèrébìnrin Ìyábọ̀ Òjó àti Very Dark Man bí ó ti ń túbọ̀ fẹ́ láti lẹ́yìn fọ́nrán kan tí ìlúmọ̀ọ́ká Ìyábọ̀ Òjó ṣe láti bẹnu àtẹ́lu ìyá Very Dark Man wípé ìyá náà ló kùnà láti fi ẹ̀kọ́ tó yè koro kọ́ ọmọ rẹ̀ tá a gbàgbé wípé rògbòdìyàn náà bẹ̀rẹ̀ nígbà tí Very Dark Man bẹnu àtẹ́lu Ìyábọ̀ Òjó wípé ó lọ síbi ìgbéyàwó Davido láláìṣe wípé wọ́n pè síbẹ̀ láti fèsì sí ọ̀rọ̀ náà ni Ìyábọ̀ Òjó náà ti wá dá arákùnrin náà lóhùn wípé ìyá rẹ̀ ni ó jẹ̀bi tó sì kùnà láti ṣe ojúṣe rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré àti ìlúmọ̀ọ́ká ni wọ́n ti ń fi ìtàkùn ayélujára wọ kí àwọn olólùfẹ́ wọn káàbọ̀ sínú oṣù tuntun lára àwọn òṣèré tí wọ́n ṣe eléyìí náà ni Bímpé Akíntúndé tí ọ̀pọ̀ mọ̀ sí Wàsílà Coded náà ni ó ti mọ rírì Ọlọ́run fún jíjẹ́ aláàbò òun láti oṣù kínní ọdún yìí títí dé oṣù kẹfà èyí tí ó kọjá tó sì tún mú òun àtìlélò lòun rí oṣù keje àwọn àwòrán àwòpadà sẹ́yìn ni òṣèré náà fi sórí ayélujára rẹ̀ láti fi kí àwọn ènìyàn káàbọ̀ tó sì ń bẹ elédùnmarè lọ́tùbọ̀ máa ṣe aláàbò tòun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje gbajúgbajà olórin ẹ̀mí ọkùnrin ni Peterson Okopi ni àwọn ènìyàn ti ń kíkú oríire bí ó ti ń ṣe láti so yìgì ìgbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ Peterson ló fi sórí ayélujára rẹ̀ láti fi léde níbi tí ó ti fún olólùfẹ́ rẹ̀ ní òrùka ṣóòfẹ́mi ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣe àdúrà fún bí ó ti ń kí wọn kú oṣù oṣù tuntun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà àìkà ìníye àwọn olólùfẹ́ àgbà òṣèré Yínká Quadri ni wọ́n ti ń kí àgbà òṣèré náà kú oríire bí ó ti gba ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà òṣèré ní orílẹ̀-èdè Nàìjíríà Yínká Quadri ni ó fi ìkíni ìdúpẹ́ sórí ẹ̀rọ ayélujára rẹ̀ láti fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní tó fún òun láti máa rí ẹ̀tọ́ òun gbà nígbà tí òun ṣì wà láyé tó tún jírẹ̀bẹ̀ sí Elédùmarè láti fún òun ní okun àti ìgboyà sí láti túbọ̀ tẹ̀síwájú appreciation mo dúpẹ́ oníbùwọ̀ rẹ bàbá bọ́ pẹ́ mi ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún lúmọ̀ọ́ká olórin ẹ̀mí tọ́pẹ́ àlàbí ni ó ti ń pe gbogbo ènìyàn síbi ètò orin ọlọ́dọọdún tó máa wáyé ní orí òkè bàbá àbíyè ẹ̀dẹ̀ ní ìpínlẹ̀ ọ̀ṣun tọ́pẹ́ àlàbí ló fi ìtàkùn ayélujára rẹ̀ pé tèwé tagbà síbi ètò orin náà tó máa wáyé láàrin ọjọ́ kẹta oṣù keje yìí tí ọjọ́ karùn-ún oṣù yìí bákan náà nínú fọ́nrán ni ó ti fi ń dá àwọn olólùfẹ́ rẹ̀ lójú wípé On the third of July to the 5th of July, by the grace of God. I'm going to be, be there alongside all other mighty, beautiful, wonderful ministers of God. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, ọba Láìlúwà ọba Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì ni wọ́n ti ń fi ẹ̀rọ ayélujára wọn. Kí arábìnrin kan kú ọjọ́ ìbí, ọba Ẹlẹ́gùṣì ti ìlú Ìkàtẹ́ ni wọ́n ti ń fi ọ̀rọ̀ àpọ́nlé yẹ arábìnrin ọ̀hún tí wọ́n pè ní ọ̀rẹ́ tímọ́tímọ́ sí. Ọba náà tún ṣe ìrántí gbogbo ìgbà aládùn tí wọ́n jọ lù kọjá, tí wọ́n sì ṣe àdúrà wípé yóò túbọ̀ máa rí ojú rere ọlọ́run. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọ̀gọ̀rọ̀ àwọn ìlú mọ̀ọ́ká ni wọ́n ti ń kí ọ̀dọ́kùnrin olórin tàkasúfè ni táwọn ènìyàn mọ̀ sí Destiny Boy kú oríire bí iléeṣẹ́ kan ṣe ṣẹ̀ṣẹ̀ yàn gẹ́gẹ́ bí aṣojú wọn Destiny Boy ló fi èyí léde lórí ayélujára rẹ̀ tó sì ń kí ara rẹ̀ kú oríire ìgbésẹ̀ tuntun yìí. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọjọ́ tuntun oṣù tuntun lúmọ̀ọ́ká òṣèrékùnrin Tobi Bakre ni ó ti ń kí gbogbo àwọn ènìyàn káàbọ̀ sí oṣù Agẹmọ tí ń ṣe oṣù keje Tobi Bakre Bakre ló fẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún pípa òun àti ìdílé rẹ̀ mọ́ títí di àkókò yìí lórí ayélujára rẹ̀ ni ó ti fi àwòrán ara rẹ̀ ìyàwó àti àwọn ọmọ rẹ̀ sí tó sì ń bẹ Ọlọ́run láti fi ìtókù nínú ọdún yìí ṣe ìyanu fún ọ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní ọba ọlọ́lá ọba láìlúwà ọ̀ọ́ni ti ìlú Ifẹ̀ ọba Adéyẹyè Ẹnìtàn Ògúnwùsì ni wọ́n ti kéde wípé ilé ìwòsàn ìgbàlódé tí wọ́n pè ní Equity Health Group yóò bẹ̀rẹ̀ sí ní di lílò láti àná ọjọ́ ajé ọjọ́ kìíní oṣù keje ọ̀ni náà ni wọ́n fi fọ́nrán kan sórí ayélujára tí wọ́n sì ń ṣe àfihàn àwọn yàrá ìtọ́jú lọ́lọ́kọ̀ òjọ̀kan pẹ̀lú àwọn ohun èlò ìtọ́jú ti ìgbàlódé tó lọ jáǹtì rẹ̀rẹ̀ tí wọ́n sì ń ṣe àfikún wípé wọ́n ó ṣí ilé ìwòsàn ọ̀hún ní ọjọ́ kẹẹ̀ẹ́dógún àti ọjọ́ kẹrìndínlógún oṣù keje yìí ní ìpínlẹ̀ Èkó. It's very important for us to look inwardly on how to make things better and also how to boost human dignity yorùbá máa pòwe wípé ọwọ́ tó bá ń dun ni ènìyàn kì í fi sábẹ́ aṣọ ẹ jẹ́ a máa ké gbàjarè síta nígbàkúgbà tá a bá rí ohunkóhun tó lè mú ewu dé bá wa ẹdínbànkẹ́ aládé lórúkọ tèmi ire àti ayọ̀ láwọn máa fi pàdé ó dàbọ̀.